fún ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mufle ó oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. mufle ó gúpa schools ní ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. báwo kẹ́kọ̀ọ́ láti ìpele Literacy in Arabic language, medical and memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ máwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó ń gbowó kalẹ̀ nínú òbí alágbàtọ́ àwọn sùdẹ̀ǹtì wa àtàwọn mùsùlùmí míì tí wọn ò lọ́mọ rárá nílé ẹ̀kọ́ wa táwọn náà ní àwọn dá ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run kó má fi ẹnì kọ̀ọ̀kan wa náà lẹ́wọ̀ kó jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ọ̀gbẹ́ndà kìámà kó fi wá ṣe kòǹgẹ́ òru Laylatul Qadr tọ́ba rí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èmi pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Selim Ọ̀nàníyì tí yóò kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انكسرت وإذا البياد سيرت وإذا القبور بقصرت هلمت نفس ما قدمت وهقرت يا أيها الإنسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي شرة ما شاء ركبك Ọlọ́run wọ́n jẹ́ káwọn ọmọ ẹ̀ gbàgbé ìmọ̀ láíláí o kó o bá ní jẹ́ kán wúlò ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́bìnrin wa míì kóhun náà tún ka hadith òun náà ni Maryam Abbas bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam samila wakuli biyaminika wakuli mimma yali wa Bukhari wa Muslim translation the prophet of Allah peace be upon him say mention Allah's name before eating eat with your right hand and eat from what is next to you transmitted by Bukhari and Muslim lesson from the hadith one we should say bismillah before eating two we should eat with right hand ọlọ́mọdé àwọn ọmọ yẹn ó gbàgbé èèmọ̀ láìláì o ẹ̀yin arúgbó ọlọ́run ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ mọ̀ tó ń gba apá kẹrin apá kẹrin náà ò lè gbà tán ṣùgbọ́n àrùn mọ́ tora afẹ́ sọ̀rọ̀ bó ṣe fi sóòdù kan àbí méjì lórí láìlátùlẹ̀ kọ́dé ọlọ́run kò fi wá ṣe kòǹgẹ́ òru abiyì náà o jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ ibi tá à ń ṣàlàyé lọ ni pé aláwa tá à ń dálé ìwé lẹ̀ irú ń tá a wá ń sọ nípa àwọn tó ń dá léèwé lẹ́yìn iná ní kó máa lọ sí léèwé ìjọba ṣùgbọ́n torí pẹ̀jọba kìí ṣe nǹkan tó wà stable and static ìjọba máa ń yí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ principals ẹ̀yin tẹ́ ẹ jẹ́ head teacher tẹ́yìn náà mójútó léèwé ìjọba ẹ bẹ̀rù ọlọ́run àtijọ́ tẹ́ rojọ́ wájú ọlọ́run lórí báwọn ọmọ ṣe ń jíwèé wò lórí bẹ́yìn náà ṣe sojúṣe yín tẹ́ ẹ wá fẹ́ kọ́fà lọ́dọ̀ ìjọba ká lè rò pé ń ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe lórí owó àràmù tẹ́ ń gbà lọ́wọ́ àwọn ọmọ nítorí pé ẹ fẹ́ bá wọn parí iṣẹ́ ìta ń sọ fáwọn ẹgbẹ́ wa tá a jọ dáléèwé lẹ̀ ẹ̀yin lásojú ìjọba ẹ̀yin lọ́ba wí o tẹ́yìn náà bá ṣe ẹlẹ́jọ́ tẹ́ rò wájú ọlọ́run ẹ̀yin ọmọ ìyá wa aláàtún ṣàlàyé lọ́sẹ́ ara ń tọ́ka àwa tí à ń dáléèwé lẹ̀ tó fi já sí wípé àwa ò lè jẹ́ ọmọ ayé gbogbo ayé pé tó àwa ò lọ́wọ́ nínú ètò ìmáṣe màgòmágó nínú ìdánwò òun náà ni orientation of the parents and the learners ẹni di kọjá sí fáwọn òbí tán mọ́mọ wálé ìwé yín náà ẹ máa báwọn náà sọ̀rọ̀ ní PTA wọ́n mọ̀ jà sí wípé owó school fees nìkan tá à ń gbà lọ́wọ́ wọn ẹ jẹ́ máa pe àwọn tó jẹ́ educational experts kán wá báwọn òbí sọ̀rọ̀ ọ̀nà la máa ń gbà mójú tọmọ ọ̀nà la máa ń gbà mọ́nítọ̀ ọmọ tí wọ́n ò fi ríwèé kà tó fi jẹ́ pàwọn òbí náà ó lè sojúṣe wọn ara sí àwa tá a nílé ìwé ni ká máa ṣe orientation ìmọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn òbí tí wọ́n ń kọ́ wá lè wa ẹni tọ́lọ́run bá ní òdò yóò kú dúró ẹni ọlọ́run bá sì ní ọ lọ yóò fẹ́ kan lọ ara ẹ̀ náà làwọn akẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká máa ṣe orientation fáwọn náà ká mọ̀ pé n tó dúró de àwọn níwájú ọkọjá examination malpractices ọmọ tí mà ń bẹ lára rẹ̀ kò síbi tí mà yẹn ò lè dé ọmọ tọ́já sí pòjòrò ló fi níwèé ẹ̀rí yóò máa gbéwèé ẹ̀rí kí ṣùgbọ́n àwọn àyè kan ń bẹ yóò dojú tira rẹ̀ kò ní lè dìfẹ́ǹdì ìmọ̀ yẹn ọkàn àwa náà ọjà sí wípé kí ni o a máa báwọn akẹ́kọ̀ọ́ wa sọ̀rọ̀ ara ń tọ́kàn wọ́n òun nìyẹn ara ń tọ́ka àwa tá a tó ń dá ilé ẹ̀kọ́ mùsùlùmí lẹ̀ àtàwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ọmọ tí ọba yẹ kẹ́ ẹ tí ì rẹ́gísítà rẹ̀ external examination ẹ mọ̀ torí owó fẹ́ gbà lọ́wọ́ òbí ẹ mọ̀ tí ìkànjú sáré lọ rẹ́gísítà rẹ̀ kèé ṣe gbogbo ògbà tó bá ti pẹ́ wà á tọ̀ owó nìkan làlùbáríkà tó wọ iṣẹ́ tá ń ṣe eléyìí náà wà nínú ń tọ́kàn wà ká bákan náà nínú tó ń ṣẹlẹ̀ lónìí wọ́n lọ́mọ èrí bíìtì mọ́ láwọn iléèwé aládàáni sọ yẹ kó rí bẹ́ẹ̀. ǹjẹ́ gbogbo èèyàn ni ó promote iwájú ọlọ́ǹgá ọba tó dá sánmà àtìlẹ̀. ọ̀nà tá à ń gbà gbà àwọn ọmọ wọlé láwọn iléèwé wa ó nídìí kakọ́ tó ṣe àwọn ọ̀nà tá à ń gbà fáwọn ọmọ ládmíṣàn. òbí náà ló tún dictate pọ̀pọ̀lọpọ̀ iléèwé dìsìn pé àtẹ́ẹ̀ bá ti fọwọ́ mi sí primary four ọmọ tẹ́ni pé primary one rẹ̀ gan-an pẹ̀lú iṣẹ́ àṣekára ni òbí ẹ̀ wá ní ẹbí tó parí fún ọmọ ọdún méje nígbà tí wàá dọ́mọ ọdún mẹ́jọ yóò máa parí fáìfù yóò lè fi kọ́mẹ́ntà yọ̀wọ̀ sí ps one lọ́mọ ọdún mẹ́jọ àbọ̀ ṣùgbọ́n yìí náà torí owó tẹ́ ẹ fẹ́ gbà ẹ̀jẹ̀ ń bọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ tẹ́ ẹ bá rò fẹ́ ìtòbí rẹ̀ sọnù òbí rẹ̀ ò lè mọ̀ ní mọ̀ ń pẹ́ ẹ̀kọ́ ẹ pààtì lẹ́yìn ẹ káńsẹ́lì òbí ẹ orientate òbí ẹ̀ tẹ́yìn náà bá wá torí owó pé tó ẹ má bínú o pẹ̀lú pọ́lísì iléèwé wa ń dì arùpọ̀ ọmọ yìí ò lè ṣe dáadáa primary four ṣùgbọ́n tó kálukú sáwà after àkọmọ ọ̀pọ̀ àwà after owó táàrí nìkan àwa ń kó bọ́jọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀jẹ̀ asọ̀ra kọ́mọ̀ jẹ́ pé tó bá dijọ́ ọ̀gbìn ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọ́n wà á gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wa ọlọ́run ní jẹ́ káwa náà ó ṣe bísínẹ́ẹ̀sì dáná o àwọn owó tá a tó wá máa ń gbà lórí ẹ̀sán malpractices náà ara ń tọ́ka àwọn oníléèwé àdáni nìyẹn ṣèbí ọmọ tó bá fẹ́ ṣèdánwò amẹyẹ tí ìdánwò fọ̀ọ̀kan wọ̀ ṣùgbọ́n yìí náà ti rò pé ẹ bá fi mọ̀gbọ̀mọ̀gbọ̀ ẹ bá fi èrú àti òjòrò sí ẹ wà tún fi owó sí yọ wà ẹlòmíì mọ̀ pé ah owó lórí kọ́mẹ́ntà owó rí lórí wáyẹ́kì ah owó jẹ lórí nẹ́kò gbogbo ń ọba jẹ lọ́nà àràmù abẹ́lọ́hùn ìwọ̀nba tó ọba fún wa jẹ́nu àlàálì ọlọ́run ó tó wa mọ̀jẹ̀ àmọ́ garùn wo àràmú o tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ teachers o ẹ̀yin teachers proprietor ti gbà yín ìtọ́ kan ẹ̀yin ẹ mójútó bẹ́ẹ̀ ṣe kọ́ àwọn ọmọ dáadáa ẹ mójútó bó ṣe jẹ́ pé ntọ́ yẹ kẹ́ ẹ kọ́ àwọn ọmọ òun lẹ́ẹ̀ka àwọn ọmọ ẹ mójútó ọmọ tó bá weak bẹ́ẹ̀ ṣe bá ní ṣiṣẹ́ lórí ẹ̀ tí yóò improve ọlọ́run mójútó àwọn ọmọ ti yín náà ẹ mójútó àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ fi kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa answer question nínú ìdánwò ẹ mójútó lẹ́sìn náà kì í dárí gbogbo tó yẹ kẹ́ ẹ upgrade tó yẹ kẹ́ ẹ update ẹ update yẹ àwọn textbook tó yẹ kẹ́ ẹ lò fáwọn ọmọ má jẹ́ tíṣà tó jẹ́ pé ìtọ́kọ fáwọn ọmọ primary four lọ́dún méje sẹ́yìn iná ló tó ń kọ́ fọ́mọ primary four lọ́dún yìí ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n gan ò lékún láyé rẹ nu àwọn ọmọ tó ọmọ ẹ̀kọ́ náà wọn ò lé wọn ò lé lékún so torí náà ẹni tó bá jẹ́ olùkọ́ gbọ́dọ̀ máa lékún ní gbogbo ojoojúmọ́ kìí ṣe every time every day olùkọ́ gbọ́dọ̀ máa ṣe kí ni o ó gbọ́dọ̀ máa lékún ẹ fáwọn ọmọ lásàmẹ́ǹtì lọlé ẹ fún wọn ní class work ẹ treat past questions pẹ̀lú wọn ẹ ṣe corrections fún wọn ẹ ṣe ṣe standard examination questions fún wọn ẹ tún ṣe correction rẹ̀ àwọn ọmọ tó bá yẹ kẹ́ ẹ ṣe practical fún ẹ organize practical fún wọn gbogbo àwọn tẹ́ ẹ bá rí fáwọn ọmọ yìí méjì tí ó jẹ́ kí wọ́n soríire ẹ̀yin olùkọ́ ẹ ṣe fún wọn ẹ tún wá máa ṣe àdúrà fún àwọn ọmọ tẹ́ ń kọ́ yìí ọlọ́run lọ́mọ ibi tọ́mọ kọ̀ọ̀kan òde lọ́la ọlọ́run lọ́mọ ń táwọn ọmọ ìtẹ́ ẹlẹ́rí lára wọn lóore èyí tó ga jù ní kẹ́ẹ̀rí àlìjànnà lára wọn àwọn tànàbí sọ nípa kéèyàn jẹ́ mọ̀álímù náà ṣẹlẹ̀ káírà olùkọ́ tí ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ dáadáa ọlọ́run fúnra rẹ̀ àwọn mọ̀lẹ́kà àti gbogbo ń tọ́lọ́ ń dá wọ́n sì máa ṣàdúrà fún wa abẹ́lọ́run ọlọ́run mọ̀jà pàdánù àwọn àdúrà yìí látara apá ń ṣe màgòmágó ọ̀rọ̀ kan ẹ̀yin tẹ̀ ń darí ẹ̀fọ́ lábala àtijọba o government policy náà wà nínú tó ń fa ètò ìdánwò mọ̀gòmọ̀gò yìí o jẹ́mọ́ tá a bá ní ká sọ òdodo fúnra wa ẹ jẹ́ ká sọ wípé ọ̀nà tíjọba náà ń dá sí ọwà ń bẹ́ o ìtò ní í ṣe pẹ̀lú inspection of schools ó ti ó ti lọ ọlẹ́ o ẹ jẹ́ kálukú wa káwọn tó ń ṣẹlẹ̀ láwọn iléèwé o ṣé ń tọ́ yẹ wọ́n káwọn ọmọ náà ń káwọn ọmọ ṣẹ́rù yàrá àkàwé tọ́ yẹ káwọn ọmọ ó jókòó sí ni wọ́n ń jókòó sí ṣẹ́rù practicals tọ́ yẹ kán ṣe náà ń ṣe ṣẹ́rù ìtọ́ yẹ kán fi kọ̀ǹpútà ṣe òun ni wọ́n ń ṣe táwọn ọmọ lè ṣe CBC exam tí wọ́n ṣàṣeyọrí láwọn iléèwé ọ̀yẹ́ kálukú wa náà ká wò ó ìyẹn nìkan tó kọ́ ẹ̀yin tíjọba náà yàn fẹ́ ń ṣàṣojú wọn ǹjẹ́ ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe ǹjẹ́ ń ṣe bí ìwọ tó o jẹ́ principal ìwọ tó o jẹ́ teacher so mójútó àwọn teacher ṣé wọ́n gẹ́ ń gbélé ìwé ṣé ń máàkì lẹ́sìn náà ṣé ń inspect classroom ṣé ń tọ́ yẹ káwọn ọmọ ṣe wọ́n ń ṣe ṣé bó ṣe yẹ kétú ẹ̀kọ́ lọ sọ lọ ṣé discipline sọ wà ń bẹ̀ ṣé morality sọ wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan yìí náà ẹ jẹ́ àwò ó ní n tó ń ṣe pẹ̀lú káwọn ọmọ kí wọ́n ṣe dáadáa ìtọ́kànjọba ni kèédé ẹ̀sẹ̀ pa anẹ́kan ní twenty twenty two ti twenty twenty three èèyàn ọ̀nà twenty twenty four ọdọọdún lèèyàn ọmọ náwó sórí ètò ẹ̀kọ́ tó fi já sí pé ẹ̀kọ́ ò lè jẹná láwọn iléèwé àwọn tá a jẹ́ ìdarí ilé ẹ̀kọ́ ti àdáni ni o àti ilé ẹ̀kọ́ tìjọba náà ni o àwọn tí ń bá ní káwọn ọmọ láwọn títà á mọ̀ dùn wọn nínú ẹ sọ sálárì wọn lásìkò ẹ mọ̀ increase sálárì wọn ẹ mọ̀ compensate wọn ẹ mọ̀ fún wọn láwọn bonus yóò bá nínú dídùn ní mo rí yá a mọ̀ ṣe léyìí níwọ̀nba lè yóò fi lù sáàtì ní sáàtì bọ́lọ̀ ń bá ṣe gbà wá ní ààyè mọ́ torí pa fẹ́ parí ẹ̀ ní ẹ́písòdù ẹ̀yin tẹ̀ ń mójú tètò ìdánwò supervisors invigilators ẹ̀yin náà ń gba ẹ̀gún jẹ ẹ̀ ń gbowó bọ̀bẹ́ ẹ ti jẹ dòdò kò jẹ́ ẹ lè sòdodo ẹlẹ́jọ́ fẹ́ jẹ̀wájú ọlọ́ gbogbo àwọn ẹlẹ́wẹ̀ẹ́ fẹ́yìn náà tí wọ́n yàn yín lọ pé kẹ́ ẹ lọ sojú examination body kan kẹ́ ẹ lọ inspect kẹ́ ẹ lọ invigilate tèbí ń tẹ́ ẹ kọ́ ọmọ ẹ sọ ni pé èló ni tiwa ń bẹ̀ tẹ́ ẹ bá ti wá rí wọ̀nba àwọn iléèwé tí wọ́n parí iṣẹ́ ẹ mọ̀ ẹ wá lagidi ẹ mọ̀ ẹ wá ranjú mọ́ wọn ẹ mọ̀ ẹ wá tẹ́tì wọn àsìkò táwọn ọmọ wọn tó yẹ kálò kò ní tí ì tó ẹ mọ̀ ẹlẹ́fẹ́ gbàwé lọ́wọ́ wọn tí ì bá sọ àwọn iléèwé tán bá mojúṣe wọn pé rárá o ìjọba ní wákàtí méjì ní ìparí ìtẹ́kùlọ́ha hakọ̀tùkọ̀tù mo ṣe wá àti fúnra mi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹjẹ́ abẹ̀rù ọlọ́run ìmọ̀ ṣe màgòmágó nù dàwó ẹ̀ńkó bórílẹ̀-èdè iṣẹ́ màgòmágó nù dàwó ẹ̀ńkó bọ́jọ́ ọ̀la àwọn ọmọ iṣẹ́ màgòmágó nù dàwó ọ̀nsọ́fẹ́ ìsọmọlúàbí o ẹjẹ́ àtúbà lọ ọ̀dọ̀ ọlọ́run kálukú wa ká padà sí ibi tó wá yẹ ká padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹjẹ́ padà sí o ọlọ́run já soríire o ibi táwa náà kù sí ọlọ́run tó wá ṣe o orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run bá ní tún ṣe títí ìlànà ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulah.